بسم الله الرحمن الرحيم باب قبلة الرجل الجارية الصغيرة حدثنا موسى قال أخبرنا ربيع بن عبد الله بن الخطاب عن حفص عن حسن قال إن استطعت ألا تنظر إلى شعر أحد من أهلك إلا أن يكون أهلك أو صبية فافعل باب مسح رأس الصبي حدثنا أبو نعيم قال حدثنا يحيى بن أبي الهيثم الأقطاع قال حدثني يوسف بن عبد الله بن سلام قال سماني رسول الله صلى الله عليه وسلم يوسف وأقعدني على حجري ومسى على رأسي الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí à ń dá ọpẹ́ síwájú Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣẹ́wà kò lórí dáadáa ọba tó ní kí a máa bẹ lórí àlàáfíà ara àti ìrójú ráyè abẹ ẹnu àánú rẹ̀ ọlọ́run àwọn ìdẹ̀ra oníranran eléyìí tó ṣe fún àìtá lè kà kó jọ mọjọ bàjẹ́ kankan ọlọ́run wọn la rí pé a dúpẹ́ àwọn ìdẹ̀ra yìí abẹ Allah subhanahu alámọṣàlékún atọrọ àlékún àlékún nẹbùa àwọn àwọn sàhábà àti gbogbo àwọn náà kódà tó fi dórí àwọn tí ń ka tíra wọn àti gbogbo àwọn òbí wa náà láìpé méje rẹ ọlọ́run a rí i pé tábàwo jimá tòní eléyìí tó ṣe jimá ti ogúnjọ́ ó lé mẹ́rin ìyẹn ní mẹ́rìnlélógún tó túmọ̀ sí pé nínú ogúnjọ́ ó lé mẹ́rin nínú oṣù muharram ìyẹn oṣù àkọ́kọ́ eléyìí tó ṣe déédéé tẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé mẹ́jọ fourteen forty eight tó túmọ̀ sí pé pẹ̀lú yọ̀ǹda ọba Allah subhanahu wa ta'ala jimá tòní ni ó jẹ́ jimá tí ó gbẹ̀yìn nínú oṣù muharram tọdún yìí tí à ń bẹ Allah subhanahu wa ta'ala kójọ ọ̀pọ̀ àwọn ọjọ́ yìí tó lóore mọ́sàájá ṣe ọlọ́run gbàtà bá fi mójímọ̀ míì kọ́lọ́run dàkún kójọ kó kàwá kú nu ẹrú tí ó máa ṣẹ́kù lórí lórí dáadáa ìyẹn a máa sínú oṣù ìyẹn dáadáa wa abẹ́ àwọn èròǹgbà tí wa fi síyàn nínú ni ni kójọ a pè wá padà sórí ètò wa kò ní sọ̀sọ́ náà níbi tí a ti máa ń gbéyẹ̀wò ìyẹn ni àkọọ́lẹ̀ olówó iyebíye ìwàsí ọmọnìyàn mùsùlùmí ìyẹn túmọ̀ sí pé ìwọ ọmọlúwàbí gẹ́gẹ́ bá ṣe máa ń rán wa létí pẹ̀lú ètò yìí àti tíra tí a ń kà láti bí ọdún méjì kan sẹ́yìn a rí i pé tíra náà abẹ́ aláàmà san lẹ́sùn lórí tó bá jẹ́ pé iṣẹ́ táwọn ṣe ní táì tí ìfẹ́ dídàjì tíra yẹn so a rí i pé a jẹ́ pé lánàá àwọn èèyàn ṣiṣẹ́ kalẹ̀ àbí aláàkójọ kó fún àwọn náà níṣẹ́ olóore ṣe táwọn èèyàn ò lè lépa bá nígbà tá a bá ṣe láyé mọ́ àbí Allah subhanahu wa ta'ala eléyìí tá à ń ṣe náà kò ṣe látẹ̀wọ́gbà ó sínú tí máa fi sínú mizan àǹfààní ti ṣe olóore wa àtàwa àti gbogbo àwọn tọ́ba aláàlú sábà bíi láti lè máa gbọ́ wa lórí ìkànnì àbí aláàkójọ kó mọ́ṣà lékún ìmọ̀nà àti ìtọ́sọ́nà àti ìmọ̀ tó péye kó mọ́ṣà rẹ̀ fún wa. a pé al ìwà ọmọnìyàn tó túmọ̀ sí pé kò sí ní téèyàn fi lè jẹ́ mùsùlùmí rere kì í ṣe ìrun nìkan kì í ṣe àwẹ̀ nìkan kódà kì í ṣe wípé èèyàn dárun àgbọ̀nsí nìkan láti máa máyàn bí ó jẹ́ pé pẹ̀lú wàsí ìwàsí yẹn ní òkun òun ni ó jẹ́ nǹkan tí ó jẹ́ sábàbí dáadáa fúnra táàpì pé alágbájá mùsùlùmí ni ara ẹni tá a ti wá lè rí jùlọ òun náà lára òjíṣẹ́ aláì kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá because tá a bá rò ó nínú àwọn báàbù tá a ti kà ṣáájú pàtàkì jùlọ ìta kà lọ́sẹ̀ tó lọ nípa báwo la ṣe lè relate pẹ̀lú àwọn ọmọdé irú ìwọ̀ wo làwọn ọmọdé ní lọ́wọ́ àgbàlagbà bó làwọn ọmọdé ò ṣe jẹni tí ó láàánú àgbà táwọn náà bá dàgbà a jẹ́ pé ọmọdé ò lè ṣàdédé láàánú àgbàlagbà àti tágbàlagbà bá relate tó bá a lò pẹ̀lú dáadáa àkọ́kọ́ pẹ̀lú ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àánú so tí ọmọdé bá ti rí pàgbàlagbà ò rí òun sá à ń rí i pé gbogbo ń tá bá ṣe fọ́mọdé ọmọdé kì í gbàgbé torí pé yóò lọ dúró lórí ọpọlọ wọn ni pé àwọn bàbá tán máa ń gbé wa pọ̀n ni ẹ rí i pé táwọn èèyàn bá jẹ́ni tó lóko ó ní táwọn bá ń lóko àwọn bọ̀dá àwọn ó pọn àwọn jọ́sọ̀ náà rí pípọ̀n lásán kí lẹ fẹ́ sọ pẹ̀lú ẹni tó gbéni lọ́wọ́ kí lẹ fẹ́ sọ pẹ̀lú ẹni tó kíìsì ẹni tó wá ra nǹkan ẹ̀bùn fún ni ẹ rí i pé ọmọdé ò ní gbàgbé ẹ̀ yóò ní jọ tó bọ́nà bá fẹ́ rántí wọn yóò rí pé ah, mo gbọ́dọ̀ ra nǹkan lọ́wọ́ fáwọn bàbá wa mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ ra nǹkan lọ́wọ́ fún ọkù mi tọ́mọ ṣe kí ni tọ́mọ mú mi lọ skul ẹ gbà táwọn àgbàlagbà kan tí wọ́n bá ní kẹ̀kẹ́ so ọmọdé tó bá gbé ní kẹ̀kẹ́ níjọ́ náà ah yóò mọ bàbára rẹ̀ púpọ̀ torí wípé wọ́n panlé wọ́n sì fàánú bá lò ilé tó túmọ̀ sí pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn kan ni tó jẹ́ wípé tá a bá lè wọnú ẹ̀sìn yìí taratara tapá titan tó ti yé pẹ̀lú gbogbo òṣèṣe wa wàláhì ayé yóò jẹ́ nǹkan tí ó dáa tó ti yé so ó yàtọ̀ sí pé àṣẹ máa máwọn ọjọ́ kan ní pọ̀pọ̀ sìn ọjọ́ kan lásàyàn àṣàyàn ọjọ́ ọmọdé àṣàyàn ọjọ́ àgbà rárá ìyẹn ò nídìí ìyẹn túmọ̀ sí pé ọjọ́ tí wọ́n máa ń fún ọmọdé níwọ̀ rẹ̀ islam tiwa ló ti pín gbogbo ìwọ̀ kálukú fún islam tiwa ẹ wo asaru ta ka asaru afa wa hasan albasri rahimahullah rahmatan wa tó ní inistapata allah tanzura ila sha'ri ahadi min ahlik ká sọ pé yóò dáa jùlọ ọ̀nà téèyàn máa kọ́kọ́ gbà kọ́ ìtìjú nínú ilé téèyàn ò bá wò pé mi ò fẹ́ wo òwò èèyàn kan mi ò fẹ́ worun èèyàn kan sórí ṣáàrì ahadin min ahlik àwọn tó jára léèyàn yàtọ̀ síyàwó ẹni ibẹ̀ láti ń ṣàlàyé fún wa pé ẹ wo bí tá a bá dé lónìí irun tí wọ́n ní kóbìnrin ó kó pamọ́ irun tán ní kóbìnrin ó tọ́jú fáwọn tó jẹ́lẹ́tọ̀ rẹ̀ irun yẹn ni wọ́n kó síta lénìí oyè irun yẹn ni wọ́n kó tí sàlẹ̀ ni so eléyìí tó jẹ́ pé a gbọ́dọ̀ try ká pàkíyèsí àwọn ọmọ wa a ní lánàá tí àwọn ìyá wa bá rí ọmọ ọlọ́mọge àbọ́mọ tó ti dàgbà díẹ̀ tó bá sí irun lẹ́lẹ̀ wọ́n làwọn màláìkà máa ṣe pẹ̀lẹ́ bẹ́ẹ̀ lónìí àwọn èèyàn ti ẹ̀kú ńlá yẹn torí pé ọkàn àwọn èèyàn gan ti ń fọ́ torí pé ẹni tí ó sọ̀dùn sí mọ́ tí wọ́n sọ fún ọlọ́mọge tó fẹ́ jáde pé padà lọ́ fi nǹkan lórí kó kàn lọ mo fẹ́ jáde lọ pọnmi kí lẹ fẹ́ sọ pẹ̀lú ẹni tó lọjà tó wọ pátá lọjà àwọn èèyàn bẹ́ẹ̀ ń wo àwọn ìyáálé ilé bẹ́ẹ̀ ń wo ìtumọ̀ sí pé kì í ṣe pójú yẹn kọ́ ló fọ́ o albasira ojú inú àwọn èèyàn ti fọ́ kò wá jẹ́ káwọn èèyàn níwà sí tójú inú bá ti fọ́ ìwà sí ó ṣe kí ni yóò kéré gan láwùjọ abẹ́ aláàkójọ kò mẹ́fà yọnu sí wa illa an yakuna ahlaka aw sabiya a jẹ́ pé ọmọ tá a lè rórí rẹ̀ ọmọ tá a lè bá ṣeré tá a fi ràn ẹ̀ ṣeré tá a fọwọ́ ra lórí oníkíni o ara ilé wa a ó sọ bí ìyá àbọ̀mọdé kékeré tí ò ju bí ọmọ ọdún méjì lọ gẹ́gẹ́ bá a ṣe kà ìyẹn lọmọ tá à ń bá ṣeré tá a gbé lọ́wọ́ ìyẹn túmọ̀ pé látara bẹ́ẹ̀ ọmọ ẹ̀rí kí ó tó bá ti rí ẹni tó mọ̀ ń bá ṣeré tó ń fọ ọ̀rà lórí tó bá ti ń bọ̀ báyìí ló ṣe kíni yóò ti fò mọ́ wọn eléyìí tó túmọ̀ sí pé náà àwọn ni ẹ̀kọ́ tòní eléyìí tó ní ṣe àti gbọ́ tọmọdé bìnrin ẹja lọ tọmọdé kùnrin ọlọ́run bá san afáwà lẹ́sàn-án lórí bàbá wa bú Abdullahi Muhammad bin Ismail al-Bukhari rahimahullah rahmatan wasa ó ní báàbù mọ́sòrò àṣìṣọ́bí ojú pọ̀nà tó ní í ṣe pẹ̀lú ìfọwọ́pa orí ọmọdé káfọwọ́ ra orí ọmọdé a rí i pé kì í ṣèyàn gan nìkan mìsísì yẹn máa ń wù even àwọn dábà dábà ẹ̀rí tí ajá bó ṣe jápá já nǹkan jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ máa bá ṣeré nínú ilé tó ti yẹ tá a gbọ́dọ̀ máa jó fara rò wá yàtọ̀ sí pa lò tàbí tó lólógùn ònílé tó bá súnmọ́ yín tẹ́ ẹ ń fọwọ́ ra orí olóńgbò kílẹ̀ tí ó ṣe yóò àfaranù yín lára yóò farabalẹ̀ sókílẹ̀ fẹ́ sọ pẹ̀lú kíni o pẹ̀lú ẹni tí ó jẹ́ èèyàn so a jẹ́ pé àdámọ́ ọmọnìyàn ni orí yẹn ọlọ́ọ̀bà láàfin báríkà sí púpọ̀ so ó ní abu abdullahi ló fẹ́ mú ẹ̀rí wá fún wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní adásánà abu nu'aym al-fadl bin nu'aym ọ̀la adásánà bin abi adásánà yahya bin abi aisami al-attar ọ̀la hadasani yusuf bin abdullahi bin salam àwọn tí wọ́n gba hadisi yìí wá tó fi dọ́dọ̀ anabi sọ̀rọ̀ láàrin afáwà bukhari sanẹ́bà muhammad mẹ́ta ni wọ́n abu nu'aym àti yahya àti yusuf wọ́n máa ń pè wọ́n hadisi chain of narration wọ́n máa ń pè ní sulasiyatu al-bukhari sulasiyatu al-bukhari àwọn tó compile hadith tó jẹ́ pé láàrin òun sanẹ́bà muhammad chain of narrations tó lò ìyẹn mẹ́ta níbẹ̀ láàrin wọn ta ni wọ́n pè ní Yusuf bun Abdullahi ibn Salam bàbá rẹ̀ Abdullahi ọmọ Salam kánil Yahudi ó jẹ́ ọ̀kan nínú àwọn Júù tó gba Islam ó sì jẹ́ ọ̀kan nínú àwọn prominent companion ó ní olùmọ̀gbà nù Yahudi lọ́wọ́ nígbà tá anabi sallallahu alayhi wa sallam tó dé Medina anabi bá Abdullahi ọmọ Salam ó ba lólùmọ̀ni ibu àwọn Yahudi gan gbà àfààní khayruna ibn khayrina alimuna ibn alimina wọ́n gbà wípé ẹni ó lóore ọmọ ẹni ó lóore ni àmọ́ ìjọ tó gba ìsìlámù ọ̀tá wọn change ọ̀rọ̀ ibẹ̀ kọ́ la fẹ́ lọ lẹ́nu. àfàwọ̀ abdullahi ọmọ salam oníjọ́tà nàbì tó dé ẹ̀ǹjáfàlà ilé inas àwọn èèyàn sá wọ́n yára wọ́n tú gẹ́rẹ̀ lọ́ba nàbì wa muhammad fàkóńtù mimman jafaltu ilé èmi náà wà náà tó yára lọ́ba láti gbọ́rọ̀ rẹ̀ ó ní falamara aituhu nígbà tí mo rí òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala arọ́tò fi ìwájì yìí ó ní mo rí ojú yẹn torí pé olùmọ́ni tó ti ka tíra injil ó ka ó ka injil ó tún wá ka zabur bẹ́ẹ̀ ló ka àtàwọ́rá ó ní falamma ra'aytu nígbà tí mo rà nẹ́bọ̀ Muhammad ó ní arọ́tò fi ìwájì yìí ó ní mo rí ojú rẹ̀ laysa bí wájì kadhab mo rí pé ojú yìí kì í sojú òkúrọ̀ nínú àánú aláàmọ́ ń ṣe fún yẹn ni ló fà tó jẹ́ pé ó jẹ́nu ẹni tó súnmọ́ òjíṣẹ́ aláìkẹ́ àtọ̀lọ́lọ́n kò máa bá ó gba islam àwọn ọmọ rẹ̀ tó bí náà ọ̀pọ̀lọpọ̀ náà gba islam ọ̀kan náà ọmọ ẹ̀ tó bí nígbà tó gba islam tán òun la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tí ọ̀rọ̀ yìí dálé lórí ẹ̀ ó ní yusuf sọ pé samani rasulillah sallallahu alayhi wa sallam yusufa samani rasulillah sallallahu alayhi wa sallam anabi kí àtọ̀lọ́lọ́n òjíṣẹ́ kí àtọ̀lọ́lọ́n kó máa bá samani yusuf òjíṣẹ́ ọlọ́run ló sọ mí ló kọ ló sọ mí ní Yusuf Allahu Akbar a rí pé inú àwọn tí wọ́n ṣe oríire láyé a rí pé òun náà ń ṣe fáàrí pé ẹni tó sọ mí ló kọ òjíṣẹ́ ọlọ́run ló sì gíní ló sọ mí ló kọ eléyìí tó túmọ̀ sí pé njọ́ tí wọ́n bí bàbá rẹ̀ gbé lọ bá nẹ́bọ̀ Muhammad gbogbo àwa bímọ bímọ lónìí ẹ̀jẹ̀ àwọn náà ṣẹ̀ṣà ẹni tí ó bá sọmọ wa ló kọ tó ti kò sábúrú kí bàbá ó sọmọ ẹ̀ ló kọ àmọ́ nígbà tó jíṣẹ́ Allah wà láyé tá a bá wá rí náà àwọn tó sẹ́kù náà àwọn ẹni rẹ̀ kò sábúrú bí kájí kí ni ká gbọ́mọ lọ bá wọn ajẹ́ pé láàrin wọn máa ń gbọ́mọ lọ bá wọn àfa ni wọn máa ń gbé ọmọ bá wọn àfa ìyẹn ni ẹ̀rí pé tá a bá débi ìjòkó àkẹ́kọ̀ọ́ kò sí tá a fẹ́ gbọ́mọ sí níta àkẹ́kọ̀ọ́ kọjá yìí pé kákọ́ gbọ́mọ lé àfa tí kí wọ́n ṣàdúrà fún kí wọ́n ti tà ní ìkó fún kí wọ́n sọ ló kọ kí wọ́n gbọ́mọ ẹ lọ́nu lé táwọn àwọn abáwọn yẹn sọ̀rọ̀ àmọ́ àwọn sọ̀rọ̀ àbá wọn máa ń gbé ọmọ wọn lọ bójì ṣáàlà ẹlẹ́ẹ̀kejì tá a bá rí náà ọ̀rọ̀ yẹn ó túmọ̀ sí pé ànábì ló mọ̀ mọ̀ sọ ní Yusuf bàbá rẹ̀ kọ́ ló sọ Yusuf ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ á wò pé bóun ló ṣe mọ ìṣẹ̀lẹ̀ yìí á wà rí pé kò lè mọ ìṣẹ̀lẹ̀ yẹn fún rẹ̀ tí ò bá jẹ́ pé bàbá rẹ̀ àbí màmá rẹ̀ àbí àwọn alá àbí àwọn nkú rẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n sọ̀rọ̀ yẹn ìyẹn lójú sọ wípé samani Rasulullah Yusuf ajẹ́ pé tí gbogbo èèyàn bá ń ṣe fáàrí nínú tí Yusuf bin Abdullahi bin Salam ó fi ṣe fáàrí ni pé anabi ló sọ mí ló kan á rí gbígbà mi táwọn ọmọdé bá wà lábẹ́ láàrin àwọn akẹgbẹ́ wọn táwọn máa ní ẹ bolo ti wá yóò ní èmi ilẹ̀ haúsá náà bí mi sí sùngẹ́rù náà bí mi sí sọ́tí lágbádá lè ní Ghana náà bí mi sí so kódà rẹni tí ó máa ṣe fáàrí pé Amẹ́ríkà náà bí òun sí bet ẹ Yusuf alayhi salam ọ̀dà kí la fẹ́ sọ pẹ̀lú ẹni tó bí sí ọ̀kan náà àwọn ọmọ ìyá tí adìjọ ṣe hajj tá adìjọ dúró pẹ́ díẹ̀ láti na àwẹ̀ kó tó dìgbà ìyàwó wọn lóyún ṣé ẹ mọ̀ wípé àràfà kù bí ọjọ́ méje náà bímọ yẹn ìjọ àràfà gangan ni ìjọ àkẹ́kọ̀ eléyìí tó jẹ́ oore tó pọ̀ tó jẹ́ kí rántí ìṣẹ̀lẹ̀ yìí ni wípé nínú haram mẹ́kà láti sọ ọmọ yẹn ló kọ́ sallallahu alaihi wasallam kí àtọ́lọ́lọ́kùn bá lẹ́bù wa Muhammad barik fi auladina àbí aláàkójọ bá wa fi bárkà sára ọmọ yẹn àti gbogbo ọmọ yẹn so ẹ wúrú ọmọ yẹn ṣe é mọ̀ pé wọn bàbá rẹ̀ ó padà sọ fún ọjọ́ tó bá dàgbà ọmọ yẹn tí mò ń sọ ń sè ó ti dàgbà kódà gbọ́ bí ó ti lọlé ọkọ ń sè so yóò padà mọ sọ pé ṣe é mọ̀ yìí pé èmi mọ́kànnà bí mi sí níjọ́ tó tún wá sọ mí lóko ó jẹ́jọ́ àràfà níbi tó ti wá sọ mí lóko ó jẹ́nu kí ni haram Mẹ́kà Allahu akbar so wábi aláàkójọ mọ́sàlẹ̀kùn dáadáa wa so Yusuf rọ́dí ọlọ́wọ́ àánú ń táwọn ọ̀pọ̀ náà àfáàfin kà sínú ọ̀sọ̀ abẹ́ni wọn nítorí wípé arípò dàgbà ó padà bá ànágbà Muhammad lójú sọ pé samani rasulullah yusuf ó lànàbì kí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá ó sọ mí ní yusuf mo tún fẹ́ káwò kápákéèsì wa gbogbo àwa tá à ń sọ ọmọ ló kọ lónìí irú ọkọ wo là ń sọ ẹnì pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn tí ẹ fẹ́ sọ yusuf mani huwa yusuf tani yusuf yusuf nabiyillah ibnu nabiyillah ibnu nabiyillah ibnu nabiyillah alkarim ibnu alkarim ibnu alkarim ibnu alkarim bẹ́ẹ̀ nàbí sẹ́ máa pè nù bẹ́ẹ̀ táwọn èèyàn fẹ́ sọ pé àwọn àṣọ ọkọ̀ àwọn ará john kìnnìkan subhanallah ó kọ àwọn ẹni rí lónìí àwọn èèyàn máa ń lọ gọgùn sáàtì ọkọ ni lórí ìgbà tó wà lórí gọgù gọgù wa sọ wípé sọhánàlá wọn ní túmọ̀ rẹ̀ nígbà ládùúgbò ọkọ tó pọ̀ ọkọ àwọn ànábì Ọlọ́run ó àwọn sọhábẹl kiram ó kọ wa Muhammad ó àwọn ìyàwó rẹ̀ àwọn àwọn ẹni rí kódà àwọn kan wà ẹ̀wù ló fà á jẹ́ pé ọkọ̀ yẹn tẹ́ lọ́rùn ó dùn mọ́ ó tún wá lápalá rẹ̀ lójú sọ pé samani Rasulullahi Yusuf anabi ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bọ̀ òjíṣẹ́ àlá òun ló sọ omi ló kọ pé Yusuf máa máa jẹ́ a jẹ́ pé lánàá ó tún dá àwa tá à ń bímọ lé níta àjọmọ tá à ní bàbá báyọ̀ bàbá wa bá ní ó kọtọ́ máa rí ó máa jẹ́ ni ó yẹ ká gbà bẹ́ẹ̀ torí pé ó kọtọ́ fún ẹ̀yẹ tó bá ti jó tó dáa ni sọ àgbà bẹ́ẹ̀ ni torí pé bárkà ń bẹ́ẹ̀ tó ràn bàbá yẹn ò ní sàdédé sọ ọmọ wa ló kọ tí ò bá jẹ́ pé wọ́n rí nínú ẹni rè kan tí wọ́n bá wọ́n lè lọ́kànnú àwọn àfáàlé àwọn wọ́n lè lọ́kànnú àwọn aṣáájú àgbà dáadáa nínú bó nínú èdè yẹn ọlọ́run pọ́n sàwọn àṣàlẹ̀ kún dáadáa wọn lọ́ba so samani rasulullahi yusuf wa ala hijrihi ó ní kódà nígbà mo wà ń kékeré ànábì gbé mi sórí ìtàn rẹ̀ ìkí àtọ̀lọ̀ ọlọ́run kó narrations ẹ ọdún tí ó dàgbà tó di pé tí ó gbàgbé torí pé wọ́n bá bàrà ìbálò òjíṣẹ́ Allah wà àkàádà ní àlàhìjìrì ànábì gbé mi sórí ìtàn rẹ̀ hijiri lórí kíni lórí ìtàn tó túmọ̀ sí pé bí tá a fẹ́ lọ ni pé ẹ wo bá ànábì ṣe ń bá ọmọdé lò èmi àti ẹjọ́ ò láti gbọ́ ọmọ wa lọ́wọ́ ọmọ wa kékeré ìjọ wo láti bá wọn ṣeré ẹwọ ṣẹkí bá ti lọ ni ìjọ wo láti bá ọmọ tá a gbé lórí ìtàn sóun làwà kíìsì ẹwà ànábì ṣe ń bá Hasan àti Hussein tó ṣe ń bá wọn dáwẹ̀kẹ́ ẹwù bó ṣe wọ́n ń ṣe ó bá wọn ṣeré àtà tó fi wá di pé ó ń họ́ọ̀jà ọmọ yẹn so tábà lè ṣe yìí àmọ́ láàánú wa kò sí tó fà lẹ́ni kọjá wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bímọbímọ lẹ́ni àánú ò sí lọ́kàn àwọn èèyàn máa o ó jẹ́ káwọn èèyàn náà dájú àwọn èèyàn ò ráàánú lára àwọn bàbá bàbá mọ́ kódà àwọn èèyàn faramọ́ ká máa fajá káàkiri kọjá kí wọ́n gbọ́mọ lọ́wọ́ ajá so ìyá obìnrin tó yẹ kó ní compassions fọ́mọ tó yẹ kó láàánú ọmọ kó gbọ́ ọmọ òun gan òṣèpá àti gbọ́ ọmọ tó bá ti fún lọ́yàn bá pé ẹgbẹ́ máa gbé seré lọ ẹ máa gbé seré lọ ẹ gbé jáde subhanallah àsìkò tó yẹ kọ́mọ ó fara ròyà rẹ̀ kí òkèèsì rẹ̀ kó gbé sọ́wọ́ sótìyé kó dáwọ̀ ẹ̀kẹ́ fún kó bá sọ̀rọ̀ kó bá ṣeré kó bá dirun gbogbo yẹn wà lè ṣe má obìnrin nínú iṣẹ́ tóbìnrin abiyamọ dáadáa gbọ́dọ̀ mọ̀ òun pé tó bá bímọ obìnrin pé kó kọ́ bó náà ṣe máa ń dirun tí ò bá máa di pé kó lè bá ba irun rẹ̀ pé ìwà jẹ́ kí n bẹ́ẹ̀ bá rún ẹ̀ bàbá náà tá a bá gbọ́mọ kó má jọ ọmọ ọkùnrin nìkan even ọmọ obìnrin wa ọmọ àwọn ọmọ obìnrin wa tí bá ti gbọ́ ti àfa wa Abdullahi bin Jafar eléyìí tá a kà wípé yuqabbil bint Zainab bint Umar bin Abi Salama ó mọ̀ ń ọmọ Abi Salama tó jọ ọmọ ọdún méjì tó bá jẹ́ pé ó da ẹni tí ò họ́ọ̀gì ọmọ rẹ̀ kí lẹ rò pé yóò ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ tó bá padà ọmọ ọlọ́mọ yóò fún ní kó yóò jágbe mọ́ táwọn ọmọdé bá pàdé àgbàlagbà kí wọ́n máa wojú wọn kan kí ló dé tọ́mọ yẹn ń gbọ̀n ojú tí àgbà tó pàdé rẹ̀ fi wò ni àwọn ọmọ yẹn náà rò pé ìyẹn máa ń lera mọ́ ọmọdé ni àánú wà di pé kò wá ní sàánú lára wọn mọ́ abẹ́ aláàkójọ mọ́sá yọ̀ lẹ́sọ̀ wa ànábì òfin mọ́ lẹ́rú pé ó gbé Yusuf sórí ẹsẹ̀ rẹ̀ kí ló tó ṣe wà masaha alára masaha alára sí ànábì tún wá mú ọwọ́ báyìí ó ṣe kí ni ó tún wá fẹ́ pa mí lórí Allahu akbar ẹ wo báríkà tó pọ̀ ànábì ló sọ lóko ànábì tún mọ́ ń bá a ṣeré ànábì tún wá fọwọ́ sí kíni ọwọ́ yẹn lásán báraka ni tó jẹ́ pé ànábì fẹ́ ìyẹn túmọ̀ sí pé bá ànábì ṣe máa ń bá wọn sọ abẹ́ rẹ̀ bó ṣe máa ń bá wọn relate bẹ́ẹ̀ làwọn ọmọdé ìyẹn ni pé ẹwúrú Yusuf ìbò ni ó sì bọ́ ọmọ tiẹ̀ náà lò pé bá ànábì ṣe máa ń bá wọn ṣe ni so táwa náà bá ṣe bẹ́ẹ̀ táwọn wa bá rí wọn tán bá rí lára wa yí wọ́n lè kọ́ wípé àṣebáṣe bọ́mọdé lónìí kọ́mọdé má lè pàdé yàn kẹ́yìn ó fún gbogbo ọwọ́ ẹ̀ báyìí kẹfẹ ọwọ́ wa so ti kọ́ mú mọ́ kó ṣe kí ni kó fò mọ́yà láyà káwa gbé inú rẹ̀ ó dùn tí ò bá tí ì rí wa ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀ wa lẹ̀mí rẹ̀ ó máa wà yóò mọ̀ pé ah, àbúrò tí wọlé àbúrò tí wọlé dáàdì mi ò tí ì dé bàbá mi ò tí ì dé abdullahi akójọmọ sàyẹn sọ ẹ jẹ́ hadith kan lórí báàbò yẹn kálí kúrò lórí ẹ̀ adásánà muhammad bin salam قال adasana محمد بن خاسم قال حدثنا هشام بن عروة عن أبي عن عائشة عروة أم الزبير urwa ọmọ zubair urwa ọmọ zubair ọ̀hún náà ló bí abdullahi ọmọ zubair ajẹ́rìí pé urwa ó jẹ́ àbúrò fún abdullahi tó túmọ̀ sí pé ìyá tó bí urwa ó ní sísítà ìyá wa aisha asma bint abi bakiri so ó láǹfààní ìyẹn ni pé urwa ní àǹfààní láti lè wọlé àǹtí rẹ̀ ẹtìrì orúwa láǹfà láti lè wọlé àǹtí rẹ̀ tó jẹ́ ìyá wa umul mu'minin aisha ta radiyallahu anha bint abi bakr as-siddiqa bintu siddiq qalat ìyá wa sọ wípé kuntu al'abu bil banati inda nabi ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa gbà ẹ máa bọ́ọ̀rì wáyà yà wáyì ó ní mo jẹ́ ni tó máa ń ṣeré bil banati inda nabi kí lẹ́gbàlérò pẹ̀lú banati kí sọmọ obìnrin ìyẹn ni pé aṣọ tá a dìjọ òwú téèyàn dìjọ ṣẹtigẹ́tì òwú tá a dìjọ tá a wá fọ́ọ̀mù rẹ̀ bí obìnrin bí bèbí bèbí lálẹ́ fi wé àbí bí dóòlù dóòlù tó ké ìyẹn ó fọ́ọ̀mù rẹ̀ ṣe ẹ mọ̀ pé ọmọdé wọn lè gé kinní kan tẹ bá wà àwọn ọmọ kan tán bá rí ike àbáṣọ wọn wà fóde aṣọ wọn ṣe bí ọmọ wọn àgbé sẹ́yìn so wọn máa fi ṣeré wọn lè máa dirun fún wọn lè dì lọ́wọ́ so bẹ́ẹ̀ ni irú tí àwa fi ń ṣeré eléyìí ìrìwáyà ló jámọ̀ pé àṣeyàwó àìṣà lóòótọ́ ọmọdé ni wọn during this time around gbogbo ọ̀rọ̀ táìmù táìmù sọ yìí under teenagers ni wọ́n wà wọ́n ti pọ̀ ogún ọdún under teenagers ni wọ́n pẹ̀lú tí wọ́n ń ṣe eré tí wọ́n ń ṣe ìyẹn ni pé àwọn jẹ́ni tó máa ń fi bọ́ọ̀lù ṣeré ìyẹn ni tá a lè ti wé bèbí kì í ṣe bèbí tí ń kọrin a rí i pé tí a bá ti rí bèbí lápèjúwe àbí nǹkan kan tó fẹ́ jọ bí bèbí tó bá nírun lórí ọlọ́mọge tó bá jọ ọlọ́mọge kékeré ọmọ kékeré yóò nífẹ̀ẹ́ olè máa dirun fún un <laughs> ṣètìrì yóò àmọ́ gbé mọ́ra yóò máa dirun fún un ó lè máa ní òun fẹ́ fún un lọ́yàn torí pé ti ń rí ẹ wo bẹ̀ làwọn ìyá lánàá ti kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ bóbìnrin ṣe máa ń tọ́jú ilé bóò lóbìnrin ṣe máa ń tọ́jú ọmọ torí pé àkọ́kọ́ iṣẹ́ obìnrin ni kó ṣe kí ni kó tọ́jú ọmọ ìyẹn ìyàwó Aisha ni mo máa fi ṣeré lọ́dọ̀ ta ni lọ́dọ̀ jù àwọn olùmọ̀ ní exceptional onídọ́ọ̀lù yìí jẹ́ láàrin bèbí àbí nǹkan tá a máa fi gbọ́mọ ṣeré kò gbọ́dọ̀ jẹ́ bèbí tí ń kọrin bẹ́ẹ̀ ni kò ní lójú ó ti yé wa so ó ní wàkánẹ́lì sọ̀rọ̀ àhìb ó ní níjọ́ yẹn lásìkò tó ń sọ̀rọ̀ yìí fún wa lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ òun láwọn ọ̀rẹ́ kan ìyẹn ni pé àwọn alábàágbé yẹlẹ abu mẹ́ì wọ́n máa ń ṣeré pẹ̀lú mi yẹlẹ abinah mẹ́ì wọ́n máa ń ṣeré pẹ̀lú mi ìyẹn túmọ̀ sí wípé ìgbàláyè wà tí ìyàwó wa bá láwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ní eré tọkàn wa balẹ̀ pé kò ní sí fìtínà etiquette a lè permit wọn kí wọ́n ṣe kíni kí wọ́n wọlé wa bẹ̀ tó bá jẹ́ pé wàhálà ó bá máa ṣẹlẹ̀ àbí à ní ìfọkànbalẹ̀ sí ìṣesí wọn a lè ní rárá bẹ̀ tàwọn tá a bá fún láàyè wọ́n lè wọlé wa kò sábòrò bí kóbìnrin wọlé wa láti wá báyàwó wa ṣeré àbí láti wá báyàwó wa nájú ìyàwó Aisha tó wọn jọmọdé bí àwọn obìnrin ṣe máa ń bẹ̀ wò ìyàwó Aisha náà máa lọ bẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wò radiyallahu anhun ọlọ́mọsàbà Rasulullah sallallahu alaihi wasallam olójíṣẹ́ aláìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kò máa bá nígbà yẹn ìdá dákọ̀là táànẹ́bì bá wọlé báyìí tó bá wa tá à ń ṣeré lọ́wọ́ yan kọ̀mí iná mi nìho àwọn ọ̀rẹ́ mi wọ́n kàn kí ni wọ́n kàn lọ sá pamọ́ ni <laughs> ìtumọ̀ ẹni pé àyà wọ́n ti ju ojú ànẹ́bì ń tì wọ́n láti rí i pé obìnrin dáadáa tó jóbìnrin tó lẹ́kọ̀ọ́ tó bá ti rí i pé ọkọ obìnrin wọlé kí ni kó ṣe kó palẹ̀ máa rẹ̀ kó máa lọ lè tọ̀ ọlọ́jẹ̀ rí i pé ó dọ̀la nìyẹn yóò dé kí ni yóò máa lọ kó lè fún ọkọ àti ìyàwó láàyè láti ṣe ṣòhún àlámẹ̀rí kan àbí nǹkan kan tá bá fẹ́ ṣe kí ni tá bá fẹ́ ṣe obìnrin wá wá ọ̀rẹ́ rẹ̀ wálé ó wá jòkó wọn gbọ́n tí wọ́n sọ kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́ kí wá ṣeré àtàárọ̀ bí kí ni ó di ìrọ̀lẹ́ so kò sábúrú bí kéèyàn lọ bẹ kéèyàn wá bẹyàwó wa wò àbí kí àwọn náà lọ sí kíni kó lọ bẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ wò ìdá ámì náà mílẹ̀ fẹ́tàn tó bá jẹ́ wípé wàhálà ò sí ń bẹ̀ gbogbo obìnrin kọ́ lèèyàn máa ń gbà láàyè kó lọ fíṣítì ilé mi gbogbo obìnrin kọ́ là máa ń gbà láàyè láti wá sí kí ni láti wá fíṣítì ilé wa. so bet aláǹfààní láti sẹ̀sà torí wípé alábàárìn tó ti yé alábàárìn anilmari ilá tẹ̀sán wọ̀bṣẹ́rì kọ̀rí náà má béèrè bó lèèyàn ṣe rí wọ àwọn alábàárìn rẹ̀ fọkúnlò kọ̀rí ní bílmọ̀kọ́ra ní ìyàkọ̀tẹ́dì torí pé gbogbo alábàárìn ẹni là á máa kọ́ ṣe téèyàn bá rí pé ah, ẹni rí lọ́mọbìnrin yìí ó níwà pọ̀ àìsàn nínú àwọn obìnrin àwùjọ wa àwọn náà lè pé á ah, tóbìnrin mi bá bá irú ẹni báyìí rìn tó sàlẹ̀ sáì yóò kọ́ dáadáa lọ́dọ̀ yìí. sọ abẹ́ alákòjọ kó má ṣàṣà àwọn obìnrin wa táwọn náà kò ṣe wá lẹ́nu eré àwọn ìyá wa Aisha ní àwọn ọ̀rẹ́ òun wọn sàpamọ́ sùwàfíìrì wáyé ti dà bí Dawud rahim allah rahmatan wasa ó ní kharajina wọn ṣe kí ni wọn jáde eléyìí ni yẹn kọ̀mí mí ni wọn sàpamọ́ yẹn ń lọ sásìbì kan torí pé wọn ò fẹ́ ká nẹ́bí ṣe kíni kí ó rà wọn wọn ò fẹ́ dé sọ́pẹ̀ ojú tì wọn torí pé ọmọdé ọlọ́mọge ni wọn rọ́dì aláwọ̀ àníwọ̀n ọlọ́mọ sàlàyé ọ̀nà sí wọn àmọ́ tá nẹ́bí bá rí bẹ́ẹ̀ nígbà míì tí ò ní pẹ́ jáde tá nẹ́bí bá rí bẹ́ẹ̀ nígbà míì tí ò ní pẹ́ jáde bóyá kàn wá mú kan nínú ilé kí lànà bí ó ṣe fọyọsárìbù húnna ìlàyà ànábì ni wa ni ó yá jáde ẹlọmọba ẹlọba ó ní ànábì ó tún yóò mú wọn jáde wá bá ni ìyẹn ni pé ẹwù bá nẹ́bì ṣe ń rìlẹ́ẹ̀tì pẹ̀lú àwọn ọmọdé ẹwù bá nẹ́bì ṣe ń báwọn èèyàn ṣe mọ́ra bísínẹ́sì rẹ̀ àti táàsì tó wà hẹ́ẹ̀dì rẹ̀ básìkò rẹ̀ ṣe fún tó àti iṣẹ́ tó tóbi gbogbo ayé tọba adẹ́dà gbélé lọ́wọ́ ìjà ànábì ọlọ́run rẹ̀ kò di lọ́wọ́ láti má jẹni tí ó bára lé rẹ̀ má dáwẹ̀kẹ́ ìjà ànábì rẹ̀ ò di lọ́wọ́ láti má bọ́mọ rẹ̀ ṣeré irú oyè wo irú ipò wo lèmi àti ẹ jẹ́ irú ọláwo ní bẹ lọ́dọ̀ wa tá a lè gbọ́mọ lání irú kí ni ń ṣe wá tá lè bọ́mọ wa ṣeré so sẹ́ni tí ò lè bọ́mọ ìṣeré ní wàá rọ́mọ ẹlòmíì yóò wà ní ọmọ ẹlòmíì ló kàn tó ń ṣe kíni tó ń gbé lọ́wọ́ yóò ní ẹwẹ́ má jẹ ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́jẹ ẹgbẹ́ mẹ́jẹ jáde àwọn èèyàn wọ ọmọ síláṣí ọmọ kéékèèké ní wọn máa káàkiri lẹ́jáde tọmọdé ò bá ṣeré tí ò bá bá wa kírun kó dúró lẹ́gbẹ̀ẹ́ wa ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn tálùkù ànábì sọ̀sálá ní kí ẹ pa wọn láṣẹ kí wọ́n kí lọ́mọdún mélòó ọmọdún méje fọyẹlẹ ẹbìnà mẹyì onígbà tá nẹbì bá ní kí wọn jáde oní wọn tún máa ṣe kíni wọn tún máa bá ní ṣeré so ntí afẹ kọlára báàbù yìí ni pé anabi sallallahu alaihi wasallam ó máa ń bá àwọn sọhábà rẹ̀ ṣeré tó tiẹ àtúnkiri nù wọn kódà ó tún máa ń gbàyàwó rẹ̀ láàyè láti ṣe kíni láti ṣeré pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ abẹ Allah subhanahu wa ta'ala àtìlẹ wa àtọ̀nà wa kó jọ mọ́sàbá wa tún ṣe o jáwa